Baba Musliu Smith, former Inspector General of Police, mo kì í. Baba ẹ wà lára àwọn problem wa ní Lagos State. Ẹ wà ní ara àwọn problem wa ní Lagos State. Cause orúkọ yín jáde nínú orúkọ àwọn tí wọ́n ń skim Èkó. Orúkọ yín ó jáde nínú orúkọ àwọn tí ó ń skim Èkó ẹ dẹ̀ ń skim èkó at the expense of àwọn èèyàn àwọn èèyàn tó tí wọn ò ríṣẹ́ ṣe tí wọn ò róúnjẹ jẹ tẹ́bi ń pa wọ́n ẹ̀yin dẹ̀ ń rí one million naira a day ẹ̀ ń gba one million naira a day lórí abattoir ní Lagos State báwo lẹ ṣe deserve ẹ̀ tí o bá ti pé ìkà olè òun nìyí one million naira a day times twenty-eight That's 28 million. Times 12. That's 336 million naira in a year. The jókòó lé. Àwọn èèyàn ò níṣẹ́. Gbogbo obìnrin wọn ò ríṣẹ́ ṣe wọn ò rọ́jà tà. Ẹ everybody daṣẹ́ wo. Ẹ sọ àwọn ọmọ dakúṣẹ̀. Ẹ sọ àwọn ìyá wọn. Ẹ sọ wọn di ẹdun arinlẹ̀. Ẹ̀yin wá jókòó sórí abatíọ̀. Ẹ̀ ń gba one million naira a day. Ẹ̀dẹ̀ pèrè ayé ní Muslim tó bá dijọ́ friday ẹ̀yin lè máa rí mọ́ṣáláṣí lè máa lọ kírun ibi tẹ́ gbà yẹn ẹni tẹ́ gbà lọ́wọ́ ẹ̀ alhaji grima muhammed alhaji grima muhammed tí ẹ lọ lé tẹ́ fi ọlọ́pàá tẹ́ fi lé gbogbo wọn níbẹ̀ tẹ́ fi take over ibẹ̀ wọ́n franchise ibẹ̀ fún yín for ninety nine years alhaji musiliu smith ninety nine years tó dájú pẹ̀lú lo ninety nine years láyé ni on top of age yín franchise gba franchise bìkan for ninety nine years so which means pé tẹ́ bá kú àwọn ọmọ yín náà máa take over tẹ́yìn bá kú àwọn ọmọ yín àwọn náà máa take over for ninety nine years ní franchise ṣebí former inspector general of police ní Nigerian police kò kí ń ṣe Lagos state police so kí ló yẹ tó fi wá jẹ́ pé irú ibẹ̀ yẹn ẹ̀yin lọ gbé fún kí lẹ ṣe tó fi fún yín ní ibẹ̀ kí lẹ fi deserve ẹ ti gba ipò oríṣiríṣi rí náà tó ti fi jẹ ní Lagos State yẹn oṣù wáyé pápá tí ọ ni wọ́n gbé fún yín torí àwọn nǹkan tí ẹ ti jọ cook pẹ̀lú àwọn Lagos State government gbogbo àwọn wà burúkú tẹ́yìn náà ti bá wọn wò ìgbà tẹ́wà lọ́lọ́pàá mo sọ fáwọn èèyàn pé aṣáájú Bọ́lá Ahmed Tinubu ní kọ́kọ́ ni problem ta ní ní Lagos State mo ní àwọn bàbá wa náà wà nínú àwọn problem ta ni ní Lagos State ara yín ara wọn òun ni ẹ̀yin orúkọ yín jáde orúkọ yín ó jáde ẹ wà lára àwọn problem ti Lagos State tó ní tàdé ń face lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀dẹ̀ ẹ̀ scheme Lagos State àwọn èèyàn ò níṣẹ́ ọ̀nà ò dáa gbogbo adéníjẹ àdèlè ṣebí Lagos Island ni ẹ lọ fi orí yín sọlẹ̀ sí gbogbo adéníjẹ àdèlè ọ̀nà bẹ̀ ò dáa Agége Motor Road ọ̀nà bẹ̀ ò dáa gbogbo inú Lagos Island ọ̀nà ọbẹ̀ ò dáa èyí dẹ̀ ń rí thirty six three hundred and thirty six million lẹ́ ń rí a month kò sí school tó dáa gbogbo ilé ní Lagos Island ò dáa ẹ wá kó gbogbo àwọn tẹjọ ń ṣe ìjọba ẹ wá kó àwọn ará Ogun State ẹ kó wọn jọ sí House of Assembly speaker wọn ọmọ Ogun State ni àwọn tó kó sí governors kí ló kọ ẹ advice commission àfọwọn ọmọ Ogun state ni wọn àwọn ọ̀rẹ́ yín náà tẹjọ ń skim èkó tẹjọ ń gba owó ẹdẹ wàá jókòó síbẹ̀ ẹ̀yin rí adúrú owó yẹn every month ìyá dẹ ń já àwọn èèyàn ẹ wá lọ mọ́ṣáláṣí ẹ lọ ṣètọrẹ àánú Ọlọ́run ló mẹni tó ń sìn wọn àwọn onídájọ́ but Ọlọ́run adájọ́ fún yín àtúbọ̀tán dẹ ní kẹ́ máa rò àwọn nǹkan tẹdẹ ń ṣe yìí àwọn ọmọ tẹ́yìn bá lọ tán àwọn ọmọ ọmọ yín lẹ́yìn ṣèkà fún àwọn ọmọ yín òun lẹ́yìn ṣèkà fún because a nígbàgbé a máa hunt wọn a máa hunt orúkọ yín ò lè dúró sí orí any monument kankan ní Lagos State because ìkà ní owó owó owó owó ìgbà tẹ́yìn wà lọ́lọ́pàá tẹ́ bá mú olè ẹ̀ ń nà ẹ̀mí àfẹ́ bọ́ àbí tẹ́ bá mú olè ìgbà tẹ́ wà lọ́lọ́pàá baba Musiliu Smith ẹ̀ mú olè ẹ fẹ́ nà ẹ ti mọ́lẹ̀ tábà mú ẹ̀yìn kí wá ló yẹ ká ṣe fún yín pẹ̀lú àwọn ọ̀wà tẹ̀ ń wò yìí lẹ́yìn retirement àwọn ọ̀wà tẹ̀ ń wò yìí táwa bá mú yín kí ló yẹ ká ṣe fún yín àwọn ọ̀wà tẹ̀ wò tí bàbá Ọbásanjọ́ tó fi retire yín tó fi fún yín ní compulsory retirement òun ni tí ẹ kó àwọn ọlọ́pàá tẹ̀ ló ń fix ẹ̀ òun ẹ̀ tún yìí ń wò lágbàáyé kódà ẹ wo ẹ jí làárọ̀ kẹrin kẹ mú ọ̀rẹ́ yín bó dẹ̀ jẹ́ bọ́ yín ni kẹrin lọ sínú gbogbo Lagos Island yẹn ṣèbí bẹ ṣe ń rìn tẹ́lẹ̀ ìgbà tẹ kéré nìyẹn tí gbogbo yín tẹ kéré bẹ ṣe ń rìn nìyẹn ẹ tún wá rìn kẹ take tour lọ sínú gbogbo Lagos Island yẹn kẹ bẹ̀rẹ̀ láti láfíàjì títí dé apọ́gbọ̀n kẹ wá wo bó ṣe rí èyí dẹ̀ ń kó owó ibẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ fi tọ́mọ ẹ fi ń tọ́mọ ẹ ń lọ́wájú olórin ẹ lọ́ náwó ẹ ṣe pátì ẹ̀dẹ̀ náà mọ ọlọ́run ọlọ́run náà mọ̀ yìí tẹ bá ń ṣòwò fáwọn apẹ́ mọ ọlọ́run ọlọ́run náà mọ̀ yìí àbá Muslim Smith nípa yín láti kékeré àwọn èèyàn máa ń wò pé true yín bẹ síjọ́ mi kò àwọn máa ń jọ ìran ọlọ́pàá ẹ wá wọnú ẹ wò wà tẹ́ ń wò ẹ dọ̀tí lọ́lọ́pàá ẹ tún bọ́ṣọ ọlọ́pàá tán ẹ tún dọ̀tí kò dáa ẹ wá dúró ẹ wá ẹ wo gbogbo atrocity kò sí kó dárúkọ any atrocity that has to do with Lagos state government orúkọ yín máa jáde ńbẹ ẹ̀yin bàbá olùsì orúkọ yín máa jáde ńbẹ Akínolú orúkọ yín máa jáde ńbẹ ẹ wá dúró atrocity yẹn ó ti pọ̀ jù ẹ máa advice àwọn ọmọ kéékèèké irú advice wo lẹ fẹ́ fún wa tẹ bá ra àwọn èèyàn sìn yẹn kó àwọn ọmọdé jọ ẹ má lè advice wọn but ẹ̀yin ò ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa rárá bàbá Musiliu Smith but ṣe rí bá ṣe wà yìí à ń kọ orúkọ gbogbo ilẹ̀ ni a lè ń ṣe research à ń ṣe research a máa a máa a máa wá gbogbo yín kàn ètò bá ti kú nínú yín a máa wú òkú ẹ̀ gbogbo ohun tẹ́ bá fowó yẹn ṣe tàbá rí tàbá trace àwọn owó yẹn á dá padà sínú system gbogbo yín gbogbo yín la mọ̀ but ẹ dúró ìdájọ́ ń bọ̀ tẹ́ bá fi pé ẹ ti ẹ ti ẹ ń ṣe but tẹ́ bá fi pé máa get away pẹ̀lú eléyìí ní táìmì yìí gbogbo ó máa ṣojú gbogbo wa ó máa ṣojú gbogbo wa ẹ̀yin nìkan wọ́n dẹ̀ gbé abatí ọ̀fun yín for ninety nine years ẹ̀ẹ́dẹ̀gbà ìkànnì yín sà olè ní ẹ kì ṣe bàbá tó dáa